about what?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 ló ń tẹ̀sán pé one thousand lẹ́fẹ̀ẹ́ fún mi kí tó gbé yín. iye tí mo ní ni mi fún yín yẹn. gbogbo lẹ fẹ́ kí n máa wá change kiri lálẹ́ báyìí. mi ò mọ. níbo ni fóònù mi wà eh, fóònù mi ti fi eh, ẹ wo àǹtí ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ.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 ọ̀gbẹ́ni ẹni tó ní kẹ mú wá dà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 àṣẹ́gun. ológìní ojútáyé ojútọ́run. orí èjẹ ni ọmọ ìkiri àbúrò ta ni kò lè pa bí kọ́lọ́ máa ṣọ́ wa. Ṣọlá Ṣọlá hello Ṣọlá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 hundred naira. hundred naira. uncle. aunty. ẹ mọ mi. aunty. Eh? ibi ìbàlẹ̀ tí máa bọ́lẹ̀. Oh, ok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 so ẹ jẹ́ kí n fún yín ní ìgbà tó wà lọ́ mi kẹ́ lè wọ mọ́tò padà sí gáréèjì so èmi náà ṣe jáde ni ó yẹ kí n fún yín jù báyìí lọ ẹ ṣe ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe gan ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà ẹ ṣe o. lábẹ́kúta. lábẹ́kúta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 ọmọ yẹn ni lórúkọ mi. ọmọ yẹn ni sibọlá ọyẹ jókòó kí n gbé débi tẹ lọ. ẹ ṣe kí ló tún àbí sí i o. ilé mi gan dùn gan-an in fact ó ga o. ọlọ́run akọ wa mọ̀ ṣe. well mi ò lè promise yín ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ọlọ́run á fún wa ṣe. wẹ́ẹ́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 iṣẹ́ wo ló ń ṣe. iṣẹ́ ọ̀ka eh, graduate ní iṣẹ́ ránṣẹ́. bẹ́ẹ̀ni mo ṣe ń wáṣẹ́. Ṣọlá, make her a comfortable job. Just hurry, Lori, money. What's the problem, sir?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 àbí òun sá ló fẹ́ fẹ́ òun lẹ́lẹ́dẹ̀ ẹ̀rọ mọ̀. kásáfìlẹ̀ gbé òun náà ni. tọwọ́. ọ̀dà sọ̀rọ̀ ṣé mi látara. ah ìyá mo yẹ tó tuntun yẹn ọ̀pọ̀ jù fún ẹ a máa ti lọ sí tẹsán tuntun tó gbé dádì ẹ sí àlàáfíà ló wà àwọn náà wà ń bí. wọ́n wà bí hold on fún wọn ọmọ yìí. ó pẹ̀lẹ́ ọmọ mi ṣàlàáfíà ló wà àlàáfíà làwa náà wà.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 ah uncle ẹ ṣe mí gan-an seriously I promise be ẹ máa wá introduction here ẹ̀ dẹ̀ wá Should dà be? ah uncle ah ẹ ṣe yẹn gan-an seriously seriously I'm, I'm not joking okay anyways ẹ̀wọ̀ èmi fẹ́ sọ fún yín mo ti àti fix eh, wedding date wa o mi ò dẹ̀ fẹ́ gbọ́ any complain this time around ẹ gbọ́dọ̀ wá one. ṣe ti yes ẹ gbọ́dọ̀ wà because ẹ̀yin àti ẹ fi ọ̀rọ̀ àárín ẹ̀yin àti ẹ̀gbọ́n yín sílẹ̀ èmi àti yín lájọ́ ń di ọ̀sìn tẹ́ ẹ bá wá hmm, tẹ́ ẹ bá wá ẹ̀gbọ́n mi máa treat for copy big galley èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Hmm. ok mo ti gbọ́ ẹ̀mú kan tó ṣẹlẹ̀ ọkọ mi wà around sí mi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 Okay, sir. Hello, uncle. Yeah, I'm má gbàgbé be promising you. ẹ gbọ́dọ̀ a while. Okay, I'm a sorry. later. Ẹ take care ara All right. Bye. Yeah, my dear. Ṣọ́kàn ilẹ̀ ti balẹ̀ sí. Fún mi ní Oh, jọ́kì. Jọ́kì. Ìjọba wo wájú tí mo rí bẹ́ẹ̀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 ẹ fi sí wọn lọ́wọ́ ó yẹ pàtó. ó ní lọ́jọ́ ayọ̀ rẹ̀ lọ́jọ́ ayọ̀ rẹ̀ lọ́jọ́ ayọ̀ rẹ̀. ọkọ ẹ̀yin lọ̀rọ̀ yìí bá wí jù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 ológìní ojú táyé ojú tọrùn ẹ kí a pàṣẹ asan execution yẹn. Isaac ẹ tó bá mọ àti wáyé olùnàgún òun ló máa mọ àti ẹ ìwọ ló máa carry out execution yẹn.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 orin wà tí àwa ti fẹ́ kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣá lè kọ́. àwọn tó ṣẹlẹ̀ pé immunity wa ẹ̀ kọ́ ẹ̀kọ́. ẹ bá wá gbé ga o ó bà rí ibà. ẹ bá wá rí ibà bá yé o lè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 ńlá lẹ̀dá ọ̀rọ̀ ńlá.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 ah Isaac wò mí Isaac wò mí oh, ah mo gbé Jésù ẹ bá mi ṣàdéhùn ilé yìí ah Isaac ah ta ló ṣe yìí ta ló ṣe yìí. ẹ ṣe é kọ́kọ́rọ́ òlé lọ́wọ́ gómìnà ọkùnrin ń wá jáde káàkiri ní dàní aṣáájọsùn lálẹ́ àwọn ọmọ ní afọ́kọ́rọ́ òlé lọ́wọ́ ìbí náà ni ó Shit! ìdí nìyẹn tí mo ṣe pinnu ní ọkàn ara mi wípé kí o lọ sinmi kí o má bàa tú àṣírí ẹgbẹ́ wa. kábò kábò kábò kábò. Jésù ah ok níta ọ̀rẹ́ ok. Isaac.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 àìsíkì ah, ó ti pa mí ó ti pa mí. Sorry, Sorry. Sorry. Sorry. Sorry. my that's Jake Gunn, because I'm not sure. That's all. It's alright ok mo promise yín pé máa change máa tètè lọ máa kúrò nínú ẹgbẹ́ yẹn ṣùgbọ́n pé mo parọ́ fún yín wọ́ọ́.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 ràn mí lọ́wọ́ ẹ̀kan ṣoṣo làwọn wáyé yóò fẹ́ méjì mo ti wáyé jẹ́ ìṣerere kí lè jìnrere olùṣọ́ àgùntàn mi tọ́ mi sọ́nà.